الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لن يزال المؤمن في فسحة من دينه ما لم يصب دما حراما أخرجه البخاري عبد الله بن عمر نبا سالكم ينفون أتي بابا توما أتي أبا وقاوى وصحابة النبوة محمد صلى الله عليه وسلم وني أجيسي أولون سالكم كي أتي جي قلما با مبا النبي صلى الله عليه وسلم oni lan yazala almu'minu fi fushatin min dinihi ma lam yusib daman harama gbogbo mùmíní lọ́wọ́ nù ibi tí ọba ìpè bọ́ba rí bọ́ba kó sí nǹkan kan olúwo ó máa provide ọ̀nà àbáyọ fún fi fushatin nínú ẹ̀sìn yìí mùmìnì kọ̀ọ̀kan olúwa garanti fún un pé bí n bá ń wà bí n bá ń kó sínú kankan yóò sì máa rí ọ̀nà kíni ọ̀nà àbájáde àyàfi máa yusuf daman harama lópin ìgbà tí ọba gba ẹ̀mí èèyàn. Ànábì sallallahu alaihi wasallam ànábì ní mùsùlùmí ọ̀wà nù gbádùn ọ̀wà nù pé kọ́dà bọ́ bẹ́sẹ̀ rẹ bá yẹ ọlọ́run kànjọ́ bọ́ sójú ọ̀nà bọ́ bá kó sínú kankan olúwọ́ sọ̀nà kínní àbáyọ fún inú ẹ̀sìn náà àyàfi ńjọ́ tí kínní ńjọ́ tẹ́mi ẹlẹ́mi bá tọwọ́ rẹ bọ́ ò kò sí tí ó mọ jáde ńbẹ o. àlàntà nẹ́bí èkì ká mọ pàtàkì ẹ̀mí gbogbo bá a ti mú ẹ̀mí tẹ́tẹ́rẹ́ ní nàìjíríà yìí ìbínú ọlọ́run ní o wọn ni wọn tún pa àwọn kan tó sì wá ń bí yìí lánàá àbí mẹ́ẹ̀ẹ́dógún àwọn tí ń ṣọdẹ Boko Haram tètè ń bí olùwàmọ́sà dóòlà wa o gbòǹdé ń ṣẹlẹ̀ yìí ọ̀dà o gbogbo mùsùlùmí tí ń bá ń bá wọn lọ́wọ́ sí pípààyàn gbọ̀ǹda nàbí wí o sallallahu alaihi عبد الله بن عمر يتنا سين بقبو حديث النبي صلى الله عليه وسلم إما الزوامي بوالة ابن عمر ابن عمر بني إن من ورقات الأمور التي لا مخرج لمن أدخل نفسه فيها قتل النفس التي حرمها الله إن من ورقات الأمور Ibn Umar nínú téèyàn ó fún rẹ̀ wémọ́ rẹ̀ lọ́rùn tí ọ̀sẹ́ni tí ó tù òun náà ló wé ọjà gàyí mọ́ ààrẹ lọ́rùn ẹni ọmọ ọba tó ń yin fún yàn ẹni ọmọ ọbẹ̀ tó ń gún yàn Ibn Umar nínú tí èèyàn lè wé mọ́ rẹ̀ lọ́rùn tí ò sí tí ó tí òun ò rí tí ó mú jáde ń bẹ́ẹ̀ òun ni kéèyàn gba o. àkàyà Al-Qur'ani fún wa. hadith anabi ọ̀rọ̀ àwọn sọ̀hábì anabi gbogbo rẹ̀ sọlọlọ sọlọ k'a lori ike pé àní nínú ìsìláàmù wa yìí olúwa ọmọrọ ẹ̀mí kékeré o sẹ́mi ọ̀tọ̀wọ́ ẹnìkan bọ́ olúwa òfojú kékeré wò ojú ńláńlá ẹ̀ṣẹ̀ tó lágbáa ǹjẹ́ èèyàn ànábì lọ wà nù gbádùn ọwà nù bọba fẹ yíwọ kọlọhún ó fún ọ lọ́nà àbájáde àyàfi ń jọtọ ọba tó gbẹ̀mí yẹn òsèǹ tí ó mú ọ jáde ń bẹ mọ o ọmọ ń yẹ tó mọ mìíràn mọta àmìlá olùwàlẹ ni ọba máa ma pa mìíràn fàjàzá òwú jahannam jahannam nílé rẹ o kálídà fíhá yọọ máa gbé bẹ ní o èyí ń fún mọ mìíràn kọ́dà ẹ̀mí tí èyí sẹ̀mí mùmìnì òun làbí ibi tòní yìí pátá ni o máa lẹ̀ bí sèbdámán harama gbogbo ẹ̀mí tọ́lọ̀ ń ṣe léèwọ̀ kéèyàn gbà kọ́dà bí èyí mùsùlùmí. anabi sallallahu alayhi wa sallam anabi lẹni ọba pa man qatala mu'ahada ẹni tí ẹ ìṣẹlẹsìn kan náà àmájọ wí àjọsọ ń bẹ láàrin yín pé ẹ máa gbèlú rọrùn àwa náà máa gbèlú ní ìrọ̀ ẹni ọba yọlẹ̀ parí ẹni bẹ́ẹ̀ nàbí ni lam yọrọ ẹ̀rọ híhà tàlìjánà kọ́dà kò ní gbóhùn àlìjánà nílé yọwọ́. inú ẹ̀sìn tí ó bá bàrà ẹ̀mí ọ̀ka ẹ̀mí kún ní orí ìtòjú ìsìlámù tọ́lọ́ ń nàbí lọ́wọ́ gbogbo ẹni ṣètò ọ̀nì bá ń kéwù mí fún tẹ́mi fi wá dàbí ìgbà téèyàn fi ń ta káìtì lójú wọn kéwù ṣètò ọ̀nì lè yóò kéde tànẹ́bí o sallallahu alayhi wa sallam. Hadisi mi tuni an Abdullahi ibn Amrin radiyallahu anhuma. Abdullahi ibn Amr ọlọ́mbà sàlékún lọ́nu rẹ̀ fàtòun àti bàbá rẹ̀ náà gbogbo àwọn sàhábà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam. أن رسول الله صلى الله عليه وسلم قال olódì sí ọlọ́run alẹ́kùn kí á ti bẹ̀ ọmọ bá nẹ́bùà Muhammad sọlọ sọlọ ọlá nẹ́bì ni lazawalu dunya ahwanu inda Allahi min qatli rajulin muslim kí gbogbo ayé ọlọlẹ kó parẹ́ ó fúyẹ́ lọ́dọ̀ ọlọ́run ká gba ẹ̀mí kan lazawalu dunya ahwanu inda Allah inú àdìsí mi kò mọ gbogbo ọ̀nà lànàbí ẹ̀sìn ló fi kì lọ ẹ̀mí ẹ̀mí àmọ́ pàtàkì ẹ̀mí o mùsùlùmí èsì ẹlẹ́jẹ̀ o gbogbo ẹni tí ṣètọ́ni kéwu ṣètọ́ni fún tó fi di pé wọ́n wá sọ bí ìgbà pé nínú ẹ̀sìn ní kéèyàn máa pààyàn ewu èṣù ni o alánàbẹ̀ ní lásìkò àwa lè tún níyà kọ́dà tán ó fúyẹ́ lọ́dọ̀ ọlọ́run ló kọ́ gbẹ̀mí mùsùlùmí kan lọ. iná ẹgbà wa mi ọlànàbí tó ń wájú kàábà báyìí kò sí ibi ọlọ́lá tó kàábà gbogbo ayé ànábì wa ni ìwọ kàábà bẹ ọrùmọ rẹ ti tó yìí ọrùmọ ẹ ní mùsùlùmí kan ju tiẹ̀ lọ. ọ̀nà tún fẹ́ kí ànábì ọgbà ju rẹ̀ fún wa pé ẹ̀mí gbígbẹ̀ ìṣẹ́ ń tọrọ ọ̀run ní ìsìlámù ẹ̀mí ò lè dá kí lóde tó gbà tọ́ bí ẹni mọ́mọ́ òjò wá wí lẹ́yìn gbogbo èyí tí ọlọ́run wí fún wa tá nábì wí ẹ̀nà ní wà ọ̀pọ̀ tí àlùkò ẹ̀yìn ọba wa wé eléyìí má rẹ̀ lọ́rùn ẹ̀yìn mọ́mọ́ rò nínú téèyàn lè fún rẹ̀ wé má rẹ̀ lọ́rùn tí ọ̀sẹ̀ ni tí ó tu oníkẹ́mi ẹlẹ́mi ọ̀tọ́wọ́ rẹ̀ bọ̀ lọ́mọ́sà sọ wá ń bẹ̀ o gbogbo àwọn tíṣètọ́ ni ń lò lọ́mọ́sà yà wọ́n yá o lọ́mọ́sá àtàlẹ́kùn fọkàbalẹ̀ fún wa o nínú olúwa yìí ní gbogbo nàìjíríà gbogbo ayé olùwà dákun forí ẹ̀ṣẹ̀ wa jì wá dákun forí ẹ̀ṣẹ̀ wa jì wá yá lè padà síbi ntí wọn ọlọ́run ọba fẹ́ gbogbo ntí máwọn èèyàn ṣe ń tọ́lọ́wọ́ ọ̀fẹ́ ọlọ́mọṣá yà wọ́n yà lọ́mọ jẹsẹ̀ tiwa náà yẹ ọjà wa náà ṣe ń tọ́lọ́wọ́ ọ̀fẹ́ o ìdá àti màkọ́ dá mẹ́jọ tó dá ìdá mẹ́lójú wa o wasalilahuma wasalim abarik Bahia.